so gbogbo nǹkan lásán wọ́n á pìlẹ̀ sáwọn ọmọ ẹ̀ ẹ̀tì ọ̀rọ̀ sáà so gbogbo wọn bá ti jẹ́ àfà tó ló ń ṣe lẹ́ṣọ̀ tó ló ń pè òṣòjọ́ ọ̀nà tó lọ́run má jẹ́ kí gbígbé pẹ̀ kọjá anọ́jù sọ pé sallallahu alaihi wa sallam ọlọ́run ọba sọ pé sọ̀pìl ẹ̀ka gbọ́dọ̀ ọba tóbi ẹ understand àmọ́ tó bá ti bá wọ̀ láì ní sí ẹlòmíì àtìkọ́tọ́lọ́run sọ àtìkọ́tọ́lọ́run mi ò sọ àtìkọ́tọ́lọ́run ò sọ gbogbo ẹ̀rí akóso online ọ̀rọ̀ ọlọ́run àtẹ̀lẹ̀ sọ́tọ̀ so tó ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ti tọ́ sí á nìkẹ́ ah, ìgbà tí ọ̀rọ̀ ọlọ́run ti wá tán o la fi wá ń rí oríṣiríṣi lecture tí ó dá online tó ẹ pé kò tiẹ̀ tẹ́lómi bá wò kò lè jẹ́ díẹ̀ jíjà ìpé kó join sínú ẹ̀sìn Islam yẹn ẹ ti ọ̀rọ̀ sáà kò lè mú fún ẹ pé kó join sínú ẹ̀sìn Islam pé kí làwọn ilé ìfún sọ ẹ̀dá kan ìtura ọlọ́run gbogbo àtàlá pé kòsójú ọ̀nà tọlọ́run ọlọ́run tàbí ọmọ tó ń sin wo mo ti sọ́lẹ̀ kan ìdíwò ìlàsẹ̀ ìbílẹ̀ rọ̀ bí kàbìdì kí má ti wà ní mọ́wọ́ ìsọ́kìlà àzánà wájú àdílé òun bílẹ̀ sí ẹ àzánà iná ọ̀pá ka wà álámù ìmọ́dọ́là afẹ́mílì yìí wà wà álámù bílẹ̀ mú tẹ̀lé ẹ̀rì ọlọ́run bá tó sọ bẹ́ẹ̀ ọlọ́run lọ́ba olóòlùwọ́n so kò sí orí sọ́kùnrin ìwòye àṣẹbí rẹ̀ ò bí gàbìrì kímọ́tì ẹ máa jẹ́ ká máa pèpè sójú ọ̀nà Islam pẹ̀lú ọgbọ́n pẹ̀lú kímọ̀ kí ṣagídí pẹ̀lú sùúrù káàdẹ̀ máa sọ àwọn lẹ́kṣọ̀ kan máa ṣe kó máa jẹ́ lẹ́kṣọ̀ tó máa ṣe tó máa dùn gbọ́ létí tó máa jẹ́ lẹ́kṣọ̀ tó rẹwà ẹ ti ọ̀dọ́sán oríṣiríṣi lẹ́kṣọ̀ làwọn rí ṣé ọ̀rọ̀ ọlọ́run ti wá tán ni ẹ̀yin àfáà ṣé ọ̀rọ̀ àná Muhammad sallallahu alaihi wasallam ṣó ti wá tán ni tí àfiwárá oríṣiríṣi àwọn lẹ́ṣọ̀ tó yẹ pé ẹ̀kọ́ òwe kí lélẹ́ yìí sọ ni. tó bá wá jẹ́ pé ẹ̀sọ́ mọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ti tọ́ ni ọ̀rọ̀ ọlọ́run ọba ò tán tọ́rọ̀ ọlọ́run ọba kò lè tán láéláé lọ́la fún ìsọ fún wa ní túbà tó lè ká ìbáṣọ ti dé. onígbóná kánà ìbáru mi dáadáa àlìkálí náà ti rọ̀ bí ìlànà fi jẹ́ báàrùn rọ́bùnà àrùn wàlá òjì náà bí ìsìlì má dáadáa. Ẹ̀rọ̀gbẹ́ ọ̀rọ̀ ló sọ bẹ́ẹ̀, ayé àyẹ̀ sọ fún wa pé ọ̀rọ̀ ló sọ bẹ́ẹ̀. Oníkúnlẹ̀ ọkẹ́ rẹ̀ lè bá rù mí jáde àlìkálì máa ti rọ̀ bí. Lẹ́nu fi jẹ́ bá rù kọ́ńdà Antán Fẹ́dà kálì máa tù rọ̀ bí wàlá òjì náà bí ìsìlì má dáadáa. Ẹ bá mú gbogbo olùgbogbo omi ayé ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ o torí wọ́n tó ń sọ ìsọkúsọ tó orí lẹ́ṣọ̀ tó ń ṣe lẹ́ṣọ̀ tó lẹ́ṣọ̀ lọ́run láì ọ̀rọ̀ náà kò ní tán ọba dé àbíwọ̀n tó ń yin ọba tó ń yin àwọn aláṣẹ àfà tó ń yin àwọn aláṣẹ tó ń yin olówó tó ń yin ọba tó ń yin àwọn ordinary pé àwọn èèyàn nínú ayé ibo ìpariwo ọlọ́run ọba dé ibo ìpariwo ànábì dey tọ́ yìí so definitely yìí ò mọṣẹ́ ẹ̀ níṣẹ́ gbogbo ń ṣe lẹ́ṣọ̀ tí ò ti wá jọ mọ́tò ọlọ́run tí ò jọ mọ́tò ànábì ẹ̀yìn lómi ìjọba ọlẹ́ṣọ̀ ọmọ máa ń yìnyàn ni wọn ò ní kó máa yin ṣé wẹ̀ wọn ní ká máa pa wọn ṣé wọlé wọn ní ká máa pa wọn afá ṣùgbọ́n pé kí ni ọ̀rọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ púpọ̀ jù ká máa sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn ká máa sọ̀rọ̀ ànábì Muhammad sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run alẹ́ gbogbo odò ayé pátápátá odò òkun ni ọ̀sà ni ọya ni ọba ni torí kìtẹ́ kí lẹ́tọ̀ ẹ̀ pọ̀ gbogbo omi pátápátá ẹ̀mùgbẹ́ nàìjíríà wọ́n ní ìmọ̀ àwọn ilé orúkọ àtàwọn omi míì ọlọ́run ní gbogbo omi ayé pátápátá ẹja pọ̀ kó di kó wá di odò kan gbogbo odò ayé kó wá di odò kan tó wá di odò kan tán kó do gbogbo odò yẹn kó wá di tàdá lìkálẹ́ kẹ máa fi kọ́ odò yẹn kẹ máa fi kọ́ ọ̀rọ̀ èmi ọlọ́run ọba ọlọ́run ní gbogbo odò yẹn pátápátá á gbẹ ọ̀rọ̀ èmi ọlọ́run ọba ìṣẹ́kù so ìlànà ní bísínẹ́sì lẹ́ṣọ̀ wèrè tí ẹlòmí lọ máa ń ṣe náà láàrin ẹlòmí àmà polówó ara ẹ̀ ẹlòmí àmà polówó oògùn ẹlòmí àmà polówó pé wọ́n lè mọ̀ pé àfá lóhun ohun ọ̀gọ́ tó ń sọ ohun ẹ̀rọ sáà ọ̀rọ̀ ọlọ́run owó ìpọ̀lẹ̀ náà ẹ̀yìn mo ti fún ẹlẹ́mídẹ́sì bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run pọ̀ kò lè tán tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ náà lọ bí ṣe sọ̀rọ̀ àlábì ìwọ́n náà tún sọ ti tiẹ̀ ìwọ́n náà tún sọ ti tiẹ̀ à ń yinra wa nínú ẹ̀sìn nínú lọ́ọ̀láìn à ń polówó oògùn à ń polówó pé àfáàní wa kan wá jòkó wá ṣe gbáṣàwò ẹ̀ ní o iṣẹ́ sì kúnlẹ̀ gan rẹ́gẹ́dẹ́ ẹ̀ ọ̀rẹ́ stan so kọ́lọ́mọlá ní màmá ó gbàdúrà wa o subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al